róòmù orí kejì. nítorí náà aláìríwí ni ìwọ ọkùnrin náà ẹnikẹ́ni tí ó wù kí ó jẹ́ tí ń dájọ́ nítorí nínú ohun tí ìwọ ń ṣe ìdájọ́ ẹlòmíràn ìwọ ń dá ara rẹ lẹ́bi nítorí ìwọ tí ń dájọ́ ń ṣe ohun kan náà ṣùgbọ́n àwa mọ̀ pé ìdájọ́ Ọlọ́run jẹ́ gẹ́gẹ́ bí òtítọ́ sí gbogbo àwọn tí ó ń ṣe irú ohun báwọn nì àti ìwọ ọkùnrin náà ti ń ṣe ìdájọ́ àwọn tí ń ṣe irú ohun báwọn nì tí ìwọ sì ń ṣe bẹ́ẹ̀ náà ìwọ ro èyí pé ìwọ ò yọ nínú ìdájọ́ Ọlọ́run tàbí ìwọ ń gan ọ̀rọ̀ oore àti ìpamọ́ra àti sùúrù rẹ̀ ní àìmọ̀ pé oore Ọlọ́run ni ó ń fà ọ lọ sí ìrònúpìwàdà ṣùgbọ́n gẹ́gẹ́ bí líle àti àìronúpìwàdà ọkàn rẹ ni ìwọ ń fi ìbínú ṣúra fún ara rẹ de ọjọ́ ìbínú àti ti ìfihàn ìdájọ́ òdodo Ọlọ́run ẹni tí yóò san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ fún àwọn tí ń fi sùúrù ní rere ṣe wá ògo àti ọlá àti àìdìbàjẹ́ ìyè àìnípẹ̀kun ṣùgbọ́n fún àwọn oníjà tí wọn kò sì gba òtítọ́ gbọ́ ṣùgbọ́n tí wọ́n ń gba ìṣòdodo gbọ́ ìrunú àti ìbínú yóò wà ìpọ́njú àti ìrora lórí olúkúlùkù ọkàn ènìyàn tí ń hùwà ibi ti Júù ṣáájú àti ti Hélénì pẹ̀lú ṣùgbọ́n ògo àti ọlá àti àlàáfíà fún olúkúlùkù ẹni tí ń hùwà rere fún Júù ṣáájú àti fún Hélénì pẹ̀lú nítorí ojúṣàájú ènìyàn kò sí lọ́dọ̀ Ọlọ́run nítorí iye àwọn tí ó ṣẹ̀ ní àìlófin wọn ó sì ṣègbé láìlófin àti iye àwọn tí ó ṣẹ̀ lábẹ́ òfin àwọn ni a ó fi òfin dá lẹ́jọ́ nítorí kìí ṣe àwọn olùgbọ́ òfin ni aláre lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n àwọn olùṣe òfin ni a ó dá láre nítorí nígbà tí àwọn kèfèrí tí kò ní òfin bá ṣe ohun tí ó wà nínú òfin nípa ẹ̀dá àwọn wọ̀nyí tí kò ní òfin jẹ́ òfin fún ara wọn àwọn ẹni tí ó fi hàn pé akọ̀wé iṣẹ́ òfin sí wọn ní ọkàn tí ọkàn wọn sì ń jẹ́ wọn lẹ́rìí tí ìrò wọn láàrin ara wọn sì ń fi wọ́n sùn tàbí tí ó ń gbè wọ́n ní ọjọ́ náà nígbà tí ọlọ́run yóò ti pa jésù kristi ṣe ìdájọ́ àṣírí ènìyàn gẹ́gẹ́ bí ìrere mi ṣùgbọ́n bí a bá ń pe ìwọ ní jù tí o sì sinmi lé òfin tí o sì ń ṣògo nínú ọlọ́run tí o sì mọ ìfẹ́ rẹ̀ tí o sì dán ohun tí ó yàtọ̀ wò ẹni tí a ti kọ́ ní òfin tí o sì gbé ojú lé ara rẹ pé ìwọ ni amọ̀nà àwọn afọ́jú ìmọ́lẹ̀ àwọn tí ó wà ní òkùnkùn olùkọ́ àwọn aláìmòye olùkọ́ àwọn ọmọdé ẹni tí ó ní àfarawé ìmọ̀ àti òtítọ́ òfin ní ọwọ́ ǹjẹ́ ìwọ tí ó ń kọ́ ẹlòmíràn ìwọ kò kọ́ ara rẹ ìwọ tí ò ń wàásù kí ènìyàn kí ó má jalè ìwọ ń jalè ìwọ tí ò ń wí pé kí ènìyàn kí wọ́n ṣe panṣágà ìwọ ń ṣe panṣágà ìwọ tí ó ṣe ọ̀ọ́ sí òrìṣà ìwọ ń ja tẹ́ḿpìlì ní olè ìwọ tí ń ṣògo nínú òfin ní rírú òfin ìwọ bu ọlọ́run ní ọlá kù. nítorí orúkọ ọlọ́run sáàdì ìsọ̀rọ̀ búburú sí nínú àwọn kèfèrí nítorí yín gẹ́gẹ́ bí a ti kọ. nítorí ìkọlà ní èrè lóòótọ́ bí ìwọ bá pa òfin mọ́ ṣùgbọ́n bí ìwọ bá jẹ́ arúfin ìkọlà rẹ di àìkọlà nítorí náà bí aláìkọlà bá pa ìlànà òfin mọ́ a kì yóò ha ka ìkọlà rẹ̀ sí ìkọlà bí aláìkọlà nípa ti ẹ̀dá bí ó bá pa òfin mọ́ kì yóò ha dá ẹ̀bi fún ìwọ tí o jẹ́ arúfin nípa ti ìwé àti ìkọlà kì í ṣe èyí tí ó farahàn ní jù bẹ́ẹ̀ ni kì í ṣe èyí tí ó farahàn ní ara ni ìkọlà ṣùgbọ́n jù ti inú ni jù àti ìkọlà ti ọkàn nínú ẹ̀mí ni kì í ṣe ti òde ara ìyìn ẹni tí kò sí lọ́dọ̀ ènìyàn bí kò ṣe lọ́dọ̀ Ọlọ́run